أن هذه الآيات مع ما طالت وطابت لا بد من أن تنتهي يوما بمعنى الإنسان الذي يعيش على الأرض سيأتيه الموت شاء أم أبى وهذا الذي ظهر في القرآن قال تبارك وتعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الحكيم عباد الله إن الموت لا بد واقع لا مفر منه ولهذا ينبغي للمسلم أن يستعد له كل استعداد قال تبارك وتعالى أينما تقولوا يدرككم الموت ولو كنت في بيوت بروج مشيدة وإن تصبهم حسنة يقول هذا من عند الله وإن تصبهم سيئة يقول هذه من عندك قل كل, كل من عند الله فما لهؤلاء القوم لا يقادون يبقون حديثا إن المفر من الموت لا يمكن ولا يسهل لأن الله سبحانه وتعالى جعله حتما على الإنسان قال تبارك وتعالى إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وإذا كان الأمر هكذا بمعنى لا مفر من الموت إنما يجب على المسلم أن يستعد له كل استعداد وهذا الاستعداد يشير أن الإنسان فضل قيس كما هو في حديث عمر بن الخطاب رضي الله عنه في حديث ابن عمر رضي الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فسلم على النبي ثم قال أي المؤمنين أفضل قال أحسنهم خلقا قال أي المؤمنين أكيس قال أكثرهم للموت ذكرا وأحسنهم بما بعده استشدادا أولئك الأقياس أولئك الأقياس أدوقف ولوما أترائك ولوما تيك فأصوج ونبوى محمد صلى الله عليه وآله وسلم وقام أرى النبي وصحابه أدوقف وكفي كي كل قريب gbogbo ẹni tí bá ń tọ ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam kọ́lọ̀ kó fi kẹ́ àwọn àlèwọ́mọ̀ mùsùlùmí in tí kútùbà yọ dalé lónìí òun náà ni ó ṣopọ̀ mọ́ ọ̀rọ̀ tí kútùbà ń bábọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìṣẹ̀mí ayé gẹ́gẹ́ bá ṣàlàyé ike gbogbo ó ṣílẹ̀ òkọ́ mìíràn kó ma bẹ láyé tó ọgbọ̀dọ̀ mọ̀ pé ayé ilé rọ́ ni ilé òun náà ni ọ̀rọ̀ nípa ikú ikú nǹkankan tó ṣe pé kò sí ọmọ ènìyàn tí kò ní ṣẹlẹ̀ sí eléyìí hàn sí wa gbogbo ẹni tí bá ti ń ṣẹ̀mí ìjọkàn ni ẹ̀mí yẹn ó tán ní ara rẹ̀ ọlọ́run bá sọ eléyìí nínú al-Qur'an ipe ikú yìí òun gangan ni òun dáa náà ló wọn sí fi ń pa èèyàn tí kò bá tó àsìkò tí olúwọ bá dá fún ọmọ ènìyàn ọmọ ènìyàn lè lọ bákan náà tí àsìkò yí bá ṣe tó kò sí tó kù fọ́mí ènìyàn tó lè rí ṣe nípa pé kí òun má bọ̀ sí ọwọ́ ikú ọwọ́ ẹwọ́ ikú náà ọlọ́run bá ń sọ́nà al-Qur'an pé tabaraka alladhi biyadihi mi ọlọ́run ọba ká agbára mi ká alladhi khalaqal mauta olúwa bá ní ìmìlọ bá tó ṣe pé mo dá ikú wal hayata mo dá ìṣẹ̀mí bí kíyàn ọmọ ṣẹ̀mí kíyàn ọmọ kú nítorí kí ni liyabluwakum ayyukum ahsanu amala nítorí kó bá lè jẹ́ àdánwò láti pé kọ́lọ̀ kí ipò ọba lè rọrùn fún wa bákanáà annabi sallallahu alaihi wasallam ó tún jẹ́ kó yíwa nínú alkùrán tí ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí ipé ikú tí ẹ̀rí yóò kò sí bí sí lè mara sọ tó tí yàn ní padà bọ́ sọ́wọ́ rẹ̀ náà ni ẹni tí ogun mọ́darí ogun ẹ̀ẹ́gbẹ́kúdé gbogbo ẹ̀ pátápátá irọ́ ni kọ́dà bí gbogbo ayé bá ń pariwo pé ẹmọ fún ọlọ́njẹ́ ogun so kò sí nkankan ń ti ní ẹni èyàn ó lò àsìkò yẹn náà ni náà ni ó lò so ìgbà tí bá ti wá rí pé ọlọ́run bá fi yé wa ipé kò sí ọ̀nà tí fi lè ṣá fún ikú ikú dìwà báyìí tásìkò yí bá ti tó walau kuntum fi burujin mushayyada kódà bẹ́ẹ̀lọ lè wà níbi ilé tó ṣe pé wọ́n fi irin ni wọ́n fi kọ́ ọlọ́wọ́ bá ní ikú dé yóò sì wà báyìí yóò sì mú yín lọ ọlọ́wọ́ tó sọ nù sura mi pé innal mawta alladhi ní nínú kọjẹ́ bí wọn fẹ́ kóhun kú dé ká burú mọ́ sí ẹ̀mí hun so bákanáà kóhun sì mọ́ ya láì ní lọ́bá tán kóhun mọ́ ya láì ní owó kẹ́mì hun sì mọ́ kẹ́mì hun kóhun mọ́ kú ká mọ́ ẹ máa bá lọ bá lọ bá lọ bá lọ bẹ́ẹ̀bẹ́ kó ṣẹlẹ̀ sí yín yóò padà ṣẹlẹ̀ náà ni náà ni ẹni tó bá nílà káì in tí yóò jẹ́ kí ìṣẹ̀mí lẹ́yìn púpọ̀ rọrùn náà ni yóò mọ̀ wákàkiri ẹni tó bá nílà káì lọ kìí ṣe pé kí mọ́pù náà ni yóò mọ̀ wákàkiri ní wà tóbi lẹ́mi rẹ̀ tẹbárẹ́ lómi gbogbo fìtínà rẹ̀ yóò jẹ yóò mú

sọlọ́wọ́ bá ní ah, ikú kò sí innal mauta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ikú ìbọ̀ wá bá yín yóò padà wá yóò bá yín bẹ́ sá fún wọn pàdé yín bẹ́lẹ̀ fẹ́ pàdé rẹ̀ ẹ pàdé rẹ̀ níjọ́ kan àbí kó ti pàdé yín tí ẹ bá ti wá rí báyìí kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe shay'un alladhi la mafarra minhu tó wá ń tú láti fọ́ mi nìyẹn ni pé tó jẹ́ ẹnìkan tí ó bá nílà ká yìí ní pé wà wọ́n pé bó ní ṣe palẹ̀ mọ́kalẹ̀ fún kìíní yìí bó ní ṣe palẹ̀ mọ́kalẹ̀ fún torí pé kíni inú àwọn in tí ó wà kúkú ni pé kò sí àsìkò fún pé tani tí ó wà mọ̀ pé alágbájágbà tí ó kú ní àìní ọ̀dàgbà

tàbání láàrin gbogbo àwọn mùsùlùmí tálẹ́ntọ́ dájú láàrin wọn anábi dá lóhùn pé ahsanuhum khuluqa anábi ni ẹni tí wà rẹ̀ bá dá ní ohun lọ́lọ́lá jù yẹni pé ta máa ń wò pé nínú àwọn mùsùlùmí èwo lè alẹ́sọ pé á ah, ẹ̀rí ó ti dúó dédé ní ìgbàgbọ́ àwọn tó fẹ́ rẹ̀ tí wọ́n pé ta ló tó dájú anábi ni ẹni tí wà rẹ̀ bá dájú pé ara Mẹ̀dínà yìí ó tún tẹ̀síwájú ó tún bí annabi sallallahu alaihi wasallam wípé wa ayyul mu'minina aqyasu kí mùsùlùmí wo lè rẹ̀ pé tánìyà eléyìí gbọ́n eléyìí nílá káì annabi sallallahu alaihi wasallam dá lóhùn pé ahsanuhum lil mawti dhikra tó ṣe pé gbogbo gbà náà ni máa rántí kú lẹ́yìn bá tó bá rántí kú ń wà ahsanu lima ba'dahu isti'dadan tí ó tó wá palẹ̀ mọ́kalẹ̀ fún ka tó kú lẹ́yìn kú kẹsẹ̀ pé yọ́kà máa rántí kú lásán yóò tó múra sí iṣẹ́ rí láti máa ṣe yóò jìnà sí aburú nítorí bá ní ọ̀dá tó lè múyàn rí ìbínú nǹkan tí ò ní jẹ́ kí n rí ẹ̀sìn mi ṣe ní 100% ní ah yóò mọ̀ jìnà sí sí nǹkan tí ó kó bá mi lọ́dọ̀ ọlọ́run ní yóò mọ̀ jìnà sí sórú ẹni ẹ̀nà ń pè ní Ànábì sallallahu alaihi wasallam ní pé ẹni tó gbọ́n tó nílà ká ìrọ̀ yóò mọ̀ rántí ikú yóò sì mọ̀ palẹ̀ mọ́kalẹ̀ fún nǹkan tí ń bẹ lẹ́yìn ikú torí náà àwọn ìbámọ́ sọ ní pé tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú èje lọ torí ulaika al-aqyas ẹni tẹ́ bá ti rí tó ṣe pé irú sẹ̀mí báyìí ní lò tí pé yóò máa rántí kú yóò sì tún máa palẹ̀ mọ́kalẹ̀ fún ikú Ànábì ní ẹni tó gbọ́nrùn àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn tí arọ̀nà táfi mà ọmọ ènìyàn ó máa rántí ikú òun náà ni lo ìṣẹ̀mí ayé òun náà ni kí ọmọ rántí ohun tí ó ṣẹlẹ̀ nínú sàárè nínú sàárè zikrul qabri so kí ọmọ rántí ayẹ́ tí ń bẹ lẹ́yìn ikú àwọn kan bẹ̀ ní sàárè sàárè yìí tí wọ́n bá ti ẹ̀ sọ fún yàn nílàká ìgẹ́ tó bá sọ fún pé wàhálà yìí so èyàn náà mọ́ rúlé tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ẹni bọ́mí ènìyàn ṣe lè wù láyé ó tó ṣì tó kò lè gbélé tó wà ní ilé rẹ̀ ń kò jú bí sàárè náà lọ kí ilé tí ń gbé ní ayé tẹ́lẹ̀ náà kò kú jú bẹ́ẹ̀ náà lọ so kò sí kò sí bí èyàn ṣe lè tò sí tó kọ́ra bí èyàn orí kó pẹ́nu pọ́lọ́nu so wọ́n sì ti mọ́nu sàárè yìí so ẹrù ẹni tó bá pé kòrò tẹ̀ ti nílé tí mo ń sọ pé ń ṣẹ̀mí láyé òun kódà wọn tó yóò lè wà pé ah, orúmúyà ẹ̀jẹ̀ kó mí kódà bó jẹ́ pé ìta ní ń sùn kó jẹ́ pé ìta ní ń sùn ẹni tó bá ti lọ Èkó tó bá rí àwọn tí wọ́n máa ń sùn ta lẹ́kọ̀ọ́ sì yóò pé ah, àwọn èèyàn sàkíyèsí rẹ̀ wọ́n wá rí pé ìṣe sí kan máa ń ṣẹlẹ̀ sí òun ni pé ńgbà tí Umar bá tí Usman tí ó bá di pé bá lókùnkú tí wọ́n ń wẹ̀ tí wọ́n ń kírun sí lá Usman kò ní bára jẹ́ lásìkò òun kò ní yóò abẹ́rẹ̀ sí ni ma sọkún kọ́dá wọ́n bí wá pé yóò sọkún débi pé omi ọmọ bọ́ lójú rẹ̀ débi pé irúgbọ́n rẹ̀ irúgbọ́n rẹ̀ omi ó sì máa kán dé gbogbo irúgbọ́n rẹ̀ àwọn yẹn wá sọ fún pé tudkaru aljannatu wan nar nígbé tí wọ́n tán bá ń sọkún pé ta àbẹ́nìkan bá ń sọ̀rọ̀ nípa aljanna bẹ́ ń pa iná èyí sunkún a má ìwọ Uthman tó má ti ń débi sàárè tí wọ́n gbé òkú síbẹ̀ gbàyẹn ló bẹ̀rẹ̀ sí máa sunkún Uthman wá ní ohun arántí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ ni ó òun ni àkọ́kọ́ bọ́stọ̀p alkiyama tí wọ́n bá fẹ́ bọ́stọ̀p alkiyama inú sàárè yẹn ni èyàn gbàdébẹ̀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 إذا وقف على القبر وسئل لماذا تكثر البكاء فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منازل الآخرة فإذا نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه وقال صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا وللقبر أفضاه منه هذا هو قفو الله وضع أترى إكلا واتيك فواسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم وقوى أرى لي أن صحابة ركلا كفيك كفيكاري وأرى نقبى ساري نني عن صحابة ipe tí ẹni tí wọ́n bá ní òun palẹ̀mọ́ kalẹ̀dẹ̀ ikú ara àwọn ọ̀nà tí ma ń mú ìpalẹ̀mọ́ kalẹ̀dẹ̀ ikú rọrùn òun ní kí ọmọ rántí sàárè sàárè yìí òun ní ayé tó ṣe pé ọmọ ènìyàn wọ̀ tí ó pínyàn bá ti ẹ̀rọ rúgbùn yẹn lásán gbogbo tó kójọ gbogbo tíyàn ní tíyàn ṣe wàhálà sí èyàn sì dálẹ̀ jọ tíyàn bá sì ń wọbẹ̀ èyàn sì dá wọnú sàárè léhun nìkan ó yẹ kí yẹn gan kó tóyàn ní farabalẹ̀ ó yẹ kí yẹn kó tóyàn ní farabalẹ̀ so Uthman radiyallahu anhu ó ní pé ìdí tó fi jẹ pé ẹkùn fi máa ń pọ̀ tóun bá ti wà níbi sàárè òun ni kóun gbọ́ tánàbì sọ pé sàárè òun ni àkọ́kọ́ ibùsọ̀ tí yíò ó sọ̀kalẹ̀ tí yíò fi wọ alkiyama yẹn ni píṣẹ́ mọ̀ pé ìwọ ayé yàyìn ìbùsọ̀tà lò débẹ̀ ní inú oyún àmọ́ ọ̀nà tí yíò gbà dé alkiyama inú sàárè ni annabi sallallahu alaihi wasallam ọwá ni wà inna jaminahu la'abd tọ́mì nìyẹn bá ti di pé nǹkan tí ó ma ṣẹlẹ̀ sọ́mì ènìyàn lẹ́yìn ìgbà yẹn ìrọ̀rùn ni a mọ́ tó bá ṣe pọ́mì ènìyàn lẹ́yìn ju mínìkù tí ó bèé lè là nínú sàárè tó ipò dínú sàárè fìtínà lọ bá ń bẹ̀ ha in tí ó ma ṣẹlẹ̀ sí aṣáàdù mínìkù yóò tó ma lágbára sí ni o anábi wa sọ báyìí pé ma ra'aytu manzaran qattun illa wal ẹ̀rù sàárè ju gbogbo ẹ̀rù lọ so Salmata bunna Mu'adh ni Salma olóhun gbọ́rọ̀ ilátọ́dọ̀ Mu'adh bin Jabal olóhun sọfá nabi sallallahu alaihi wasallam pé awsini ya Rasulallah anábi fún mi ní mara anábi wa sọ báyìí pé i'budullaha ka'annaka tara ma sílọ́un jẹ́ ni tí ń rí ọlọ́run ọba rẹ̀

torí yóò mọ̀ pé jọ́kànlò wọn dágún nǹkan yìí ilẹ̀ jọ́kànlò wọn sì padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam ní kí máa rántí ọlọ́run gbogbo àyè tó bá wà máa rántí ọlọ́run ọba náà wa idha amilta sayyi'atan tó bá ṣe pé bó ṣe rí aburú láti dáadáa láti fi ṣe dáadáa kó fi rọ́pò àwọn aburú tó sì ṣe anábi ní asírù bí sírì aburú tó bá ṣe ní kọ̀kọ̀ lọ lè ṣe dáadáa ní kọ̀kọ̀ padà wal-alaniyatu bil-alaniya bákanáà aburú tó ṣe ní gbangba gbìyànjú kó ṣe dáadáa ní gbangba padà kó fi rọ́pò rẹ̀ sallallahu alaihi wasallam bó ṣe fún Mu'adh ní mara lélé yìí bákanáà yàní Anas bin Malik radiyallahu anhu òun náà tó lánàbí sallallahu alaihi wasallam sọ fún pé udhkurul mauta ma rántí ikú fi salatik nígbà tó bá ń kírun anábi ní fa inna ar-rajula torí èèyàn idha dhakara al-mauta fi salatihi tó bá ṣe pẹ́ tó bá ma rántí ikú nígbà tí bá ń kírun ní la hariyun an yuhsina salatahu ó súnmọ́ kẹ́niyàn kó ṣàtúnṣe irun rẹ̀ dáadáa ó mì pé gbogbo iṣẹ́ tí ẹ bá fẹ́ ṣe iṣẹ́ tí ẹ bá fẹ́ ṣe kéyàn ó gbìyànjú kọmọ rántí ikú nígbàtí bá ń ṣe tí ẹ bá rántí ikú ìmọ̀ ń sún ìkìláàs ẹni pé sincerity ìmọ̀ ń sún mọ́yà ìmọ̀ ń sún ìṣe dáadáa tó ń tọ́ lọ́run ìmọ̀ ń jẹ́ kó ẹnikẹ́ni yóò mójú tọ́mọ yẹ dákùn náà irú ẹniyẹn yóò rọrùn fún láti pé kó múra sí iṣẹ́ rí láti máa ṣe annabi sallallahu alaihi wasallam òun ni ó gbà wá níyànjú bẹ́ẹ̀ annabi ní kí ọmọ rántí kúngbà tí wọ́n bá ń kírun annabi ní wa salli salata rajulin la yadhunnu annahu yusalli salata ghayraha yẹni pé tí wọ́n bá sì kírun kí ọmọ rò pé irun tí ń kí yìí ṣe ń sùn kí mi ma báyìí so annabi sallallahu alaihi wasallam ó fún wa ní ìròyìn bẹ́ẹ̀ so àwọn ìmọ̀ràn annabi sallallahu alaihi wasallam lérí ọ̀rọ̀ kú òun náà ní eléyìí ó di dandan fáwa mùsùlùmí ẹni tó bá mọ̀ bá fẹ́ bá ọlọ́run ọba ní ìrọ̀rùn tó fẹ́ dọ́dọ̀ ọlọ́run ní rọ̀rùn ọlọ́run ọba náà tún sọ yọ́nà Qur'an pé yá ayyuhal ladhina amanu ittaqullaha wal tanzur nafsun ma qaddamat lighadin wattaqullaha olúwa ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Ọlọ́run Ọba yín o kó ń kálukú ma wo nǹkan tó ń pa léṣe kalẹ̀ fún ọ̀la kó ma wo ìpalẹ̀ mọ́ òun kalẹ̀ fún ọjọ́ ikú fún ìpàdé Ọlọ́run Ọba fún ọjọ́ ìgbìndì alkiyama kó ń kálukú ma wo ẹni tó ṣe pé títí ẹ̀ òun náà ni kó sáà máa takọ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba tí ó wà lásán ni ẹlòmí ò tí ẹ̀nú ráyè jíma gan yóò sì lóhun sẹ̀mí ìsì ń jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ bá ní faltenburg nafsun ma kọ́dàmẹ̀ ti lọ́gbàdín fún kálukú ogun tó ń pàkìlẹ̀kẹ́lẹ́ sí kalẹ̀ fún ọláwọn wàtẹ́kọ́lọ́ ọlọ́run ni a ní ẹbẹ̀rù ní inna Allah khabirun bima ta'mal olúwa nínú ojúṣe mùsùlùmí tí èyàn fi máa ń jẹ́ mùsùlùmí gidi òun náà ni kí ọmọ rántí ikú kí ọmọ dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe pé wọ́n gbà pé tí wọ́n sọ ayé yìí ilé fàájì tí wọ́n sọ ayé di ilé ìsinmi tí wọ́n mọ̀ pé ilé iṣẹ́ eré náà ni alkiyama yìí náà ni ayé yìí náà ni túnmọ̀ sí bá ṣe palẹ̀ mọ́ fún alkiyama wa so ọ̀rọ̀ alkiyama ara tí èèyàn bá rántí rẹ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá yí bákanáà ó sì ń palẹ̀ mọ́kalẹ̀ fún ikú so abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣe wá ní ẹni tí ó jẹ mùsùlùmí gidi tí ó bẹ̀rù ọlọ́wọ́ bá tí ó máa rántí kú ní gbogbo gbà اللهم انظر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آت نفسنا تقواها وأنت اللهم آتنا اللهم زكي نفسنا وآتيها تقواها وأنت مولاها اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة صالحة يا رب العالمين اللهم أصلحهم واصلح بهم واصلحنا يا رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك